admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد wa نحمده ونستعينه ونستغفره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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tó yẹ pé gbogbo ìgbà náà la máa fi ọpẹ́ fún a máa fi ẹ̀yìn fún torí pé oore rẹ̀ ó pọ̀ lórí wa gan ó pọ̀ lórí wa gan alọ́ni wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ ẹ bá ní kẹ́ ẹ máa ṣe òǹkà àwọn oore àwọn ìdẹ̀kùn àwọn àánú èyí tó ń ṣe fún wa alọ́ni tẹ́ ẹ bá ní kẹ́ ẹ máa ṣòǹkà rẹ̀ la tuhsuha kò sí ẹni tó lè kà nínú yín bẹ́ẹ̀ ni wàláì òótọ́ ni ṣé ìdẹ̀kùn ẹnu tá a fi ń sọ̀rọ̀ yìí la fẹ́ sọ ni ìdẹ̀kùn ahọ́n ìdẹ̀kùn eyín itọ́ tó wà lẹ́nu wa yìí lásán ó ní àǹfààní ńlá láti ń ṣe fún wa ó fún wa ní bọ́dì ìdẹ̀kùn ojú ìdẹ̀kùn etí méjèèjì ìdẹ̀kùn imú ìdẹ̀kùn ọwọ́ ìdẹ̀kùn ẹsẹ̀ ìdẹ̀kùn gbogbo oríkèéríkèé ara wa àti ìsọ ìdẹ̀kùn òjò ìdẹ̀kùn oòrùn ìdẹ̀kùn ooru ìdẹ̀kùn òtútù gbogbo àwọn kẹ́kọ̀ọ́ kan yìí ló ní àǹfààní kankan tí ń ṣe fọmọ ìdẹ́yìn àti ìsọ ìdẹ̀kùn àwọn irúgbìn tí ń fún wa látinú ilẹ̀ ìdẹ̀kùn sánmà ìdẹ̀kùn ilẹ̀ àti ìwà sọ àwọn ìdẹ̀kùn ọmọ èyí tí Allah ń jogún fún wa tẹ́yìn ó bí ọmọ kalẹ̀ báyìí tí ó dàbí pé wọ́n la bàbá àti ọmọ yẹn sí méjì ni àti sọ̀dẹ̀kùn yẹn àsọ oríṣiríṣi ìdẹ̀kùn tí Allah subhanahu wa ta'ala ṣe fún wa èyí tó wá ga jù nínú ìdẹ̀kùn tó fi jẹ́ pé gbogbo ìgbà la gbọ́dọ̀ máa fi ọpẹ́ àmì fún ẹ̀yìn fún Allah ta'ala òun ni ni'matul islam wa sunnah ọ̀gá ìdẹ̀kùn ni àfa òun náà ni ìdẹ̀kùn islam ìdẹ̀kùn súnà ànábì tí Allah fún wa yìí ọlá ni o oore ni o kálọ̀ kójọ kó mọ́ gbà lọ́wọ́ wa o ẹ jẹ́ á dúpẹ́ fún o gbogbo ẹni tó bá bí sínú islam àbó gba islam kó máa dúpẹ́ fún Allah pé Allah fi ń ṣe kò ń gẹ́ láti pé kò ń jẹ́ mùsùlùmí ọ̀gá ìdẹ̀kùn ni o ah ìdẹ̀kùn ńlá ni kò sí ìdẹ̀kùn téèyàn lè gbéṣẹ́ gbẹ̀rẹ̀ kálọ̀ mọ́jẹ́ ká padà sí abúbá wa a nígbàgbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé òun náà làlọ́wọ́rán tó gbé ẹrù ńlá ó gbèrú sórí aláwòdẹ́ ẹ̀fún jẹ́ ó jíṣẹ́ pé ó kó gbogbo mùsùlùmí jọ nígbà tó ṣe hajjatuliwida ájì tó ṣe kẹ́yìn tó fi kó gbogbo mùsùlùmí jọ lọ́dún náà lọ́hùn ó ń bi gbogbo àwọn mùsùlùmí jọ náà lọ́hùn tán wà láyé wípé alahal gbogbo yín ǹjẹ́ mo jíṣẹ́ tí aláwòrán mi fún yín tí mo jẹ́ pé àbí ǹjẹ́ pé wàláì gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ lórí ilẹ̀ ayé ń jọ́nà lọ́hùn wọ́n ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ pé ànábì wa nà ká sí sánmà báyìí ìka tá a fi ń lábẹ́ ànábì wa nà sí sánmà báyìí ànábì ní Allahumma fashhad ìwọ Allahu jẹ́rìí o gbogbo iṣẹ́ tó rán mi ni mo jíṣẹ́ pé mo jíṣẹ́ pé fáwọn yẹn ìyókù wa kù sọ́wọ́ wa à ń bẹ nínú àánú rẹ̀ kó bá ní ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ kó bá ní ṣe fún ànábì wa Muhammad náà àti gbogbo àwọn sàábé tí wọ́n dúró ti ànábì tí wọ́n dúró tì í láàárọ̀ lọ́sànán lóru wọ́n gbà pé ìnira tó bá fẹ́ẹ́ bà nábì kó yáa bá wọn ni ẹlòmíín lùsì ìyàwó ẹ̀ torí torí nǹkan yẹn ẹlòmíín lùsì ọkọ ẹ̀ ẹlòmíín lùsì dúkìá ẹ̀ ẹlòmíín pàdánù oríṣiríṣi nǹkan torí pé kíni láti fi igi islam lọ́lẹ̀ kálọ́ba ní ṣe àlékún ìyọnú fún àwọn sàbí náà o kó má má lórí tiwọn nìkan gbogbo àwa náà pátá táwa náà tún gbìyànjú tẹ́pẹ́ bàtà tí wọ́n bọ́ọ̀lẹ̀ òun náà làwa náà tún bọ̀ yìí náà òun náà là bọ̀ yìí náà àbí Allah Ta'ala kó dàkún kó jọ kó kẹwàá pọ̀ mọ́ wọn láyé ń bìbà àti níjọ́ gbèdà kìámà mò ń kí gbogbo yín o ṣe dáadáa náà lẹ tún wà àkún ìdàrúmọ́jú àkún ìfaradà ìfaradà náà ni ọ ìfaradà ni wàláì ẹni tó bá fẹ́ wọ ná yóò ṣe wàhálà ẹni bá fẹ́ wà lìjẹ́ náà yóò ṣe wàhálà kò sí ẹlẹ́mìí mo sọ bẹ́ẹ̀ kò sí ẹnì kankan lórí ilẹ̀ ayé yìí tí ò ní wàhálà ti ń ṣe ẹ mọ̀ jà wò pé à ń gbàwẹ̀ à ń jẹ́ lóòótọ́ là ń ṣe wàhálà kéèyàn tó kírun wákàtí márùn-ún lójúmọ́ kẹ́yìn tó gbàwé Ramadan ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n kẹ́yìn tó yọ owó nínú owó rẹ̀ kó fi ṣe sọ́dákọ̀ àbí kó fi yọ zàká kẹ́yìn tó kó owó kó tó lọ sí hajj kẹ́yìn tó máa ṣe dáadáa wàhálà ni o kò ní èmi jìnnà ṣùgbọ́n kò sẹ́ni tí ò ṣe wàhálà ẹni tí ó wọ náà yóò ṣe wàhálà àá ẹni tó fẹ́ lọ jalè ẹ̀ mọye wàhálà tí ó ṣe ni kó tó lọ wo àdúgbò yẹn kó tó lọ wo àdúgbò yẹn pé àdúgbò bí tóun ti fẹ́ jalè ẹ̀ mọye ọjọ́ tí ó fi lọ tí ó fi máa pààrà àdúgbò tó bá mú un tó bá fẹ́ mú ibo lòun lè sá kó tó lo ọpọlọ kó tó lo nǹkan tí weapon tí ó rí bí ó lọ rà á ni bí ó lọ gbà ń bì kan bí ó rẹ̀ ń tiẹ̀ ni kó tó lọ síbẹ̀ kó tó lọ de nǹkan kan mára pé àná tó ń bá ti ń lé nǹkan má bá wọn wàhálà ló náà ó ṣe àá kò sí emphasis náà yóò ṣe wàhálà ó náà tó ronú bóun ló ń ṣe sí bóun ló ń ṣe bá sọ̀rọ̀ kó tó máa náwó fóbìnrin zina ẹ̀ṣẹ̀ ní dá o yóò ṣe wàhálà ẹ ń fẹ́ parọ́ òun náà ó ṣe wàhálà kó tó rò pé bóun ló ń ṣe gbérò ẹ̀ kalẹ̀ tó ń bá káwọn báyìí kí lóun tún sọ kéèyàn tó mu ọtí kó tó mọ ṣubú lójú títì kẹyẹ tó gba fóònù lọ́wọ́ ẹ̀ káwọn èèyàn tó yọ fóònù mọ́ lára kan tó kó gbogbo owó àpò rẹ̀ tó bá tún dìde náà kó tún dìde kàbàkàbà kó tún ṣubú padà wàhálà ló náà ń ṣe wàhálà ni kò sí ẹni kankan tí ò ṣe wàhálà nu gbogbo wa kò sí ẹ mọ̀jẹ̀ á wò ó pé à ń gbàwẹ̀ à ń kírun à ń kíní wàhálà ni lóòótọ́ ṣùgbọ́n wàhálà tó lérè ni àwọn abala kejì náà táwọn náà ń ṣiṣẹ́ iná àwọn náà ń ṣe wàhálà kò sí ẹni kankan tí ò ṣe wàhálà gbogbo wa ń ṣe wàhálà ni ṣùgbọ́n ẹnìkan ń ṣe wàhálà tiẹ̀ yóò padà lọ rí ẹ̀san àlìjánná ẹnìkan ń ṣe wàhálà tiẹ̀ òun náà padà lọ jìyà náà kálọ̀kójọ kó mọ̀ ṣe wàhálà ọmọ náà mo kí gbogbo wa o pèsè dáadáa la wa àkú ìdánumójú àlọ́ ògbà níjọsìn fún wa ájèrè ẹ lágbára Allah subhanahu wa ta'ala ìnira tá a bá rí bẹ́ẹ̀ ká faradà tá a kó fi san ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sàn-án rẹ̀ mò ń kí gbogbo wa pẹ̀lú kíkí islam assalamu alaikum wa rahmatulahi wa barakatu. mi ì tí kú lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀ṣẹ́ bọ burúkú yìí mi ì tí kú lórí ọ̀rọ̀ wọn. ọ̀bọ̀ ẹ̀rí pé mò ń mú ọ̀rọ̀ wọn díẹ̀díẹ̀ mo dẹ̀ ń fèsì rẹ̀ mo ń fún wọn lésì lórí nǹkan yẹn. èsì tí mo dẹ̀ ń fún wọn mi ì kó nu Qur'an mi ì kó nu hadith anabi torí pé òun ni ìwé ìmọ̀nà ẹni tó bá ti gbé síwájú yóò mọ̀nà gbogbo ẹni tó bá ti fi ìwé yìí sílẹ̀ wípé wọn ò ní ìdí ìmọ̀nà ń bẹ̀ kò sí ọgbọ́n tó lè dá yóò sọnù ẹ lọ mú ọ̀rọ̀ yẹn dání gbogbo ẹni tí bá ń wá ìmọ̀nà nínú ìsẹ̀mí ayé nínú ẹ̀sìn kó bójútó Quran kó bójútó hadith anabi ibẹ̀ náà ni mọ̀nà wà ẹ ń bá ti lè gbẹ́nu méjèèjì sọ̀hún kò sí ọgbọ́n tó lè dá yóò máa sọnù ni ẹ mọ̀tálà ò sọ́ọ̀tù tọ́ ha Quran chapter twenty ayah one hundred and twenty-three ẹ lọ suratu tọ́ha aya one two three ẹ one hundred and twenty three nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ gbogbo yín náà lè mọ ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ láàrin ànábì Adam àti ìyàwó ẹ̀ Hawa mọ́ jèso jèso jèso tálà ó fi lé wọn kúrò ní ọgbà àlùjánà pé ká máa bọ̀ lórí ilẹ̀ ayé pẹ̀lú ìdí pàtàkì tí Allah ti mọ̀ pé nǹkan yẹn ó ṣẹlẹ̀ àti ìdí pàtàkì kí gbogbo wa yìí náà tá a jọ mọ̀ ànábì Adam ká lè bá wa sáyé ó ti nídìí tíṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀ ẹ̀rí pé nígbà tá lọ́wọ́ aṣọ fún ọ̀nà àyà tí mo kó tì yẹn àlọ́ ni kulna ihbita minha jami'a fa imma ya'tiyannakum minni huda famani taba'a hudai fala yadillu wala yasqa wala yashqa nusọ́tò tọ́wa àyà one twenty three bàtà lọ́wọ́ ni ó yá ìwọ Adam ìwọ Hawa tó jẹ́ rẹ̀ ó yẹ máa lọ sílé ayé ẹ lọ́ máa ṣe wàhálà kẹ́ tó jẹun ẹ máa ṣe wàhálà kẹ́ tó mu ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe dáadáa láyé yẹn ẹ padà sínú ọgbà àlìjánà yìí tẹ́ bá tẹ̀lé àṣẹ mi ẹ padà síbẹ̀ ibẹ̀ náà ni gbogbo àwọn ọmọ rẹ̀ yìí náà ti bí wa sáyé báyìí ọmọ ànábì àdáhùn gbogbo àpáwátà òun ni bàbá wa àgbà àwa ò ní ìyá wa àgbà àkọ́kọ́ àlọ́ wa ni kúlìnà ìhìbìtọ̀ mi ní àjọmíà ẹ jáde kó ọ̀nà ọgbà àlìjánà kẹ́ wa máa lọlé ayé báyìí ọ̀rọ̀ tí mi wá fẹ́ lóore o àlọ́ nífa ìmọ̀ yàtìyànnàkùnmínìhùdà ìmọ̀nà mi látọ̀dọ̀ èmi Allah màá máa fi ránṣẹ́ sí yóò wá bá yín láyé mbẹ́. bẹ. kí ni ìmọ̀nà náà òun náà ni Qur'an ìmọ̀nà mi yóò wá bá yín màá fi ránṣẹ́ sí i. Allah ní famani tábà àhùdáì ẹ̀ ń bá tẹ̀lé ìmọ̀nà tó bá tẹ̀lé nǹkan tí mo kọ síbẹ̀ ìwé tó fún wọn tó ànábì ànábì wa Muhammad àtàwọn ìwé tó ti síwájú náà àti ìránṣẹ́ tó bá fi ránṣẹ́ sáwọn ànábì kọ̀ọ̀kan òun ló mí pẹ̀lú ìmọ̀nà yẹn torí pé Allah máa ránṣẹ́ sáwọn ànábì kọ̀ọ̀kan pé báyìí ni kò ṣe báyìí ni kò wí báyìí ni kẹ́ ẹ rìn báyìí ni kẹ́ ẹ jẹ báyìí ni kẹ́ ẹ má jẹ Allah ní famani tábà hùdáì anybody nínú yín tó bá tẹ̀lé ìmọ̀nà tí mo fi ránṣẹ́ sí lásìkò kọ̀ọ̀kan Allah ní fàlà yadillu wàlà yashqa ẹni yìí ní sọnù wàlà yashqa kò sì ní soríbu ibi tí ìmọ̀nà ọmọ èdè yẹn wà òun náà ni bí ìwé ẹ̀sìn tó jẹ́ Qur'an àti hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá ti mú kò ní problem the same thing ẹ lọ kanu suratul Isra suratul Isra àyà nine àyà ẹlẹ́kẹsàn ẹ lọ kàn ọ́nà Allah ní inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam nítorí sọ ń bẹ̀ nù suratul Isra àyà ẹlẹ́kẹsàn Allah ní kùránì yìí inna hadha al-Qur'an ẹ̀rí kùránì yìí yahdi lillati hiya aqwam gbogbo ẹni tó bá ti dúró déédéé tó gbà pé ìwé àlọ́ọ̀ àdìtà ànábì ni wọ́n máa fi ṣe mànà òun àlọ́ọ̀ ní ìwé yẹn ó sì máa jẹ́ ìmànà fún ẹ̀ ń bá ti gbà pé ìbẹ̀ ó ti máa mú ìmànà. ibi tí mo wá lọ lórí àwọn ọmọ yìí lónìí nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ òun ni pé wọ́n ní àlọ́wò la ẹ̀sìn kankan bọ anybody lọ́rùn wọ́n láwa mùsùlùmí wọ́n ní wàhálà la wa sí ìrun tá ni à ń gbààwẹ̀ ni kọ́dà gbogbo wọn ń sìn tẹ́ bá dórí social media wọ́n ń fi wá ṣe ẹ̀yẹ ń bẹ̀ nípa yìí pé ààwẹ̀ kọ́dà wọ́n gbé orin kan tẹ́nìkan kọ wá tíyẹn ń kọrin pé mọ̀jẹ̀ ń fara gba ààwẹ̀ mọ̀jẹ̀ ń fara ṣe kinní kan wọ́n ń gbé wá àwọn ń jẹun jẹran wọ́n ń jẹ gbogbo ẹ̀ wọ́n ń fi bú wa pé a kàn kóra wa sí wàhálà làwẹ̀ tá à gbà ìrun tá à là kóra wa sí wàhálà à ń lọ hajj wọ́n làwọn là ń dara wa láàmú wọ́n ní àlọ́ ò la ẹ̀sìn kankan bẹ́ẹ̀ ni bọ́dì lọ́rùn ó kàn dá wa káka máa ṣe fàájì àwọn máa ń sọ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ ni òun ló wà ọ̀rọ̀ yìí ná ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni ṣùgbọ́n kí n tó lọ kí n tó fèsì lórí ọ̀rọ̀ yẹn ṣé àlọ́ ò la ẹ̀sìn bọ̀ wá lọ́rùn àbí ò là bọ̀ wá lọ́rùn tó la Islam bọ̀ wá lọ́rùn àbí ò là bọ̀ wá lọ́rùn kí n tó lọ síbẹ̀ kí ló fa ìsọnù àwọn ọmọ yẹn àtàwọn akẹgbẹ́ wọn ní tó fa ìsọnù wọn ni wípé ṣé ẹ rí báwo ni wọ́n ṣe fẹ́ mà wípé àlọ́ ò bọ̀ wá lọ́rùn nígbà ti kọ̀ndẹ́mù kura ẹ lè mà ẹ lè mà torí pé ibi téèyàn ti fẹ́ rí mànà ẹ ti ẹ ti kọ̀ndẹ́mù definitely definitely kò sí nǹkan kan fẹ́ máa ṣe mọ́ ro nǹkan hàn nínú ọpọlọ yín lọ. ọpọlọ yín dẹ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ ọpọlọ wa yàtọ̀ síra wọn ọpọlọ wa yìí ó yàtọ̀ síra wọn ìwòye wa ó yàtọ̀ síra wọn that is why Allah subhanahu wa ta'ala kò gbé wa kò bẹ́ẹ̀sì ìgbésí ayé wa sórí ọpọlọ wa ó bẹ́ẹ̀sì ẹ̀ sórí ìmọ̀nà Quran tó gbogbo wa ó lè rí nígbà pé Allah ló kọ́ Allah ló dẹ̀ mọ̀nà jù òun lọba alamul guyub òun lọba tó mọ kọ̀kọ̀ jù òun lọba rínúròde òun ló mọ tí ó ṣẹlẹ̀ alima makan wàmá sayakun wàkẹ́yìfà kan ìdá kan ọ̀kẹ́yìfà yakunu ìdàkan Allahu mọ nǹkan tó ṣẹlẹ̀ ó mọ tí ó ṣẹlẹ̀ tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ báwo ni ó ṣe rí Allahu nìkan ló mọ̀ kò sẹ́ni tó mọ̀. gbogbo wa tí mò ń bá sọ̀rọ̀ àtẹ̀mí náà táìmù tá ìwà yẹn náà la mà lẹ́yìn ìṣẹ́jú kan sí ìsìn kí ni ó ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ̀ nù wa. ó ti tán àmọ́ tí nǹkan yẹn ó bá ṣẹlẹ̀ báwo ni ó ṣe rí àmọ́ gbogbo ẹ̀ làláwọ̀ dẹ̀ ti mọ̀ ọba tó wá mọ̀ yẹn òun ti fún wa ní ìwé ìmọ̀nà tá a máa lò. nígbà tá a délé ayé tán ní ká wá jọ́sìn fún Allah ká wá ṣe Islam àwọn ọmọ yẹn ní rárá wọ́n ní kò sí ẹ̀sìn kankan wọ́n àgbẹ̀sì kankan wọlé o bàbá mulhidud òun làwọn afáà máa ń pè wọn nù ṣẹ̀ríà mulhid bàbá mulhidud ni wọ́n àwọn tán gbà yìí pé kò sí ẹ̀sìn kankan kò sí ẹ̀sìn kankan káwọn kan jẹun kan jí làárọ̀ kan mu kan mumukumu kan jẹjẹkújẹ kan rìn káàkiri kan ṣiṣẹ́ kan padà kan sùn kan bóbìnrin sùn ó parí ìtàn wa ṣe láyé tiwọn nù. múlẹ̀hìdù ni wọ́n múlẹ̀hìdù tó le gan ni wọ́n àwọn tí wọ́n gbà pé wọ́n tako wùjúdù la wọ́n kò sí nǹkan tí ń jẹ́ Allah wọ́n ní kò sí kankan tí ń jẹ́ ẹ̀sìn wọ́n àgbá ẹ̀ ní ẹ̀sìn wọlé wọ́n àgbá wọlé. kí ló bí ọ̀rọ̀ yìí fún wọn ni wípé ibi tí wọ́n ti rí ìmànà níbi àyà méjèèjì tí mo kó tì lẹ́ẹ̀kan yẹn wọ́n ti kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ ẹ dákun ẹni tó bá ti kọ̀ndẹ́ẹ̀mù ibi tí ó ti rí ìmànà kí lókù tí ó máa ṣe yóò máa sọnù ni. dáàtì sọ àwọn tó jẹ́ àwọn ẹ̀gbọ́n wọn tó jẹ́ àwọn bàbá ńlá àwọn ọmọ ọ̀sẹ̀ bọ̀ ìbéèrè mẹ́ta kan ń bẹ tẹ́ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí شغلت عقول البشر في القديم والحديث في القديم والحديث ìbéèrè mẹ́ta kan bẹ ó máa ń dààmú ọpọlọ ọmọdé yẹn kò sí ẹni náà ní gbogbo wa yìí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi náà tí ìbéèrè yẹn tí ò ní máa dààmú ọpọlọ wa kò sí láti àtijọ́ wá ni o láti àtijọ́ wá ìbéèrè yẹn ó máa ń disturb làkàyè ọmọdé yẹn ṣe rí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń sọ yìí tí máa ń wá sínú ọpọlọ ọmọ ẹ̀dá èèyàn yìí wàlọ́ọ̀hì kò sí ẹni tó lè mọ ìdáhùn rẹ̀ àyàfi ẹni tó bá mọ àyàfi ẹni tó bá jẹ́ mùsùlùmí torí pé ìdáhùn rẹ̀ ó ti wà nínú ìwé ẹ̀sìn wa kò sí ẹni náà mọ́ ẹ bi àwọn ọmọ yìí náà léèrè àwọn ọmọ eléjeleje ẹ bi wọ́n ní ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ẹ ẹni kí wọ́n dáhùn rẹ̀ kí wọ́n dẹ̀ mú ẹ̀rí ibi tán ti dáhùn rẹ̀ wá kí wọ́n dáhùn rẹ̀ láàyè wọn lè rí dáhùn kí wọ́n dáhùn rẹ̀ tán bá wá dáhùn rẹ̀ tán èsì tán bá fi yẹn ẹnìkan kà á ẹnìkan mú jáde afẹ́ mọ̀wé tí wọ́n ti rí kíní yẹn tán ti rí dáhùn yẹn wọ́n bí wọ́n dáhùn àlè rí dáhùn òun náà ló fa ìtẹsẹ̀bọsẹ̀ tán fi sọ pé kò sí ẹ̀sìn tálọ́ òní ká máa ṣe bẹ́ẹ̀ sì rẹ̀ Islam làlá òní kí gbogbo ayé máa ṣe ní tó fa pírọ́bẹ̀mù fún wọn nìyẹn mò ń bọ̀ wá dáhùn pé sálà ọlẹ́sìn bọ̀ wá lọ́rùn àbí òlà bọ̀ wá lọ́rùn o but mo fẹ́ gbé kinní wọn láti pìnlẹ̀ pé ní tó fà sọnù fún yín ni wípé ibi tẹ́ ẹ̀ ti rí ìmọ̀nà ẹ̀ ti sọnù ọ̀dà alápèjúwe nìsín ìbéèrè àkọ́kọ́ nínú àwọn ìbéèrè tí máa ń da ọpọlọ ọmọ ìdẹ́yìn láàmú àwọn tó jẹ́ àwọn bàbá ńlá wọn lákọ̀ọ́kọ́ ó dìstọ́pù ọpọlọ wọn náà kódà àwọn kan bẹ tí wọ́n ń pè ní aláàdìrí ìyá èdè lárúbáwá ni Allah Aderiya àwọn kan nìyẹn nígbà tí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ti ń dààmú ọpọlọ wọn náà ẹ̀ mọ́ tán fi dáhùn ni wọ́n ní àwọn ò mọ̀ dáhùn rẹ̀ ẹ̀ wọ́n lè mọ̀ dáhùn rẹ̀ kò sí ẹni tó lè mọ̀ dáhùn rẹ̀ tí ó sì mú ẹ̀rí ìdáhùn yẹn wá kò sí lórí ilẹ̀ ayé àyàfi mùsùlùmí nìkan torí pé èsì rẹ̀ ìdáhùn rẹ̀ ó ti wà ní Kùránì ó ti wà ní hadith ànábì alákọ̀ọ́kọ́ ẹ bi àwọn ọmọ yìí náà o ẹni mo gbéṣẹ́ fún wọn kọ́ bá mi ṣe min aina jina ìbéèrè àkọ́kọ́ nù ẹ wọn léèrè ibo la ti wá àwọn ọmọ èdè èèyàn ṣe báwa la wà nílé ayé àbí ẹ bi wọn léèrè pé ibo la ti wá ibo la wà tẹ́lẹ̀ ká tó débi bá <laughs> kọ́dẹ̀ mẹ́rin ẹ̀ wá kò sí ẹni tó tó bẹ́ẹ̀ ni wọn tó lè dáhùn wọn à lè sọ ẹ bẹ́ẹ̀ ni pé Yorùbá gan Yorùbá nínú ìgbàgbọ́ yorùbá àwọn gan tọwọ́ bọ̀ ẹ́ rí i pé wọ́n sì sọ ń bẹ̀ àbò wọn ṣe ní sísọ àwọn scientist gbogbo àwọn scientist náà ẹ́ rí i pé wọ́n tọwọ́ bọ̀ àwọn náà sì sọ ń bẹ̀ ni torí pé wọn à fẹ́ bójú wo kí ni Quran sọ wọn à fẹ́ bójú wo kí ni hadith sọ ẹ́ rí i pé wọ́n sọ ìsọkúsọ ń bẹ̀ ni èmi ni scientist ni o èmi ni ìgbàgbọ́ yorùbá ni o èmi ni gbogbo àwọn yòókù ni o èmi làwọn sociologist gbogbo wọn ẹbí wọn léèrè yìí pé min aina ja albashar ibo lọmọ èdè èèyàn ti wá ká tó máa wà báyìí ká tó délé ayé ibo la wà kán dẹ̀ mú ẹ̀rí ibi tán ti rí kinní yẹn wá kò sí ẹni tó lè dáhùn rẹ̀ ibi kan lásà ti wá ibi kan láti wá kì í ṣe pé kán sọ lórí lásán o kì í ṣe ìtàn jígbọ́ lẹ́nu wa o kán sọ ìdáhùn rẹ̀ kán dẹ̀ mú ẹ̀rí yẹn jáde níbi tí wọ́n ti rí ẹ̀rí yẹn kò sí ẹni tó lè dáhùn rẹ̀ ó di ìbéèrè àkọ́kọ́ òní ń dààmú àwọn ọmọ yìí ibi tẹ́ ẹ ti fẹ́ rí ìmọ̀nà ẹ ti pátì ẹ máa tẹsẹ̀ bọ́sẹ̀ ní kò sí ọgbọ́n tẹ́ ẹ lè dá ìbéèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kí wọ́n bi wọ́n léèrè ó ń dààmú ọpọlọ àmọ̀dé yẹn ìgbà tá a wá sílé ayé àti wá wà báyìí àwa là ń bẹ yìí lè má dàá jí ìnà kejì nìyẹn kí ló dé tá a fi wá kí ni purpose kí la wá ṣe gbogbo nǹkan ló máa ń nídìí ẹni tẹ bá pa pẹ̀lẹ́ à mo mọ̀ rí yín ládùúgbò wa sí òsì kí lẹ fẹ́ ṣe tẹ́ni yóò bá ní mẹ́ńtà yóò ní kankan tó wá ṣe ń bẹ̀ ẹ lè pàdé èèyàn mi kẹ́ni à ṣé kò sí mo mọ̀ rí nbìkan mo rí nbìkan lánàá kí lẹ lọ ṣe ń bẹ̀ definitely àti mọ̀ pé rírí tá a rí níbẹ̀ yẹn kankan ló lọ ṣe ó gbọ́dọ̀ ní ìdí pàtàkì tó fi lọ bẹ̀ ẹni tí ò ní ní ìdí pàtàkì tó fi lọ bẹ̀ òun lẹni tó bá wà mentally disorder tí nǹkan kan ti ṣe ọpọlọ ẹ̀ tá à ń pè ní wèrè kálọ̀ ọmọ yà wá ń wèrè àwọn tó yà náà kálọ̀ kójọ kó bá ní fún alálàáfíà torí pé àwọn ń ṣe nǹkan láì nídìí ni ṣùgbọ́n àwa tá à ń làákàyè kò sí nǹkan tá à ń ṣe tí ò nídìí ìgbéèrè kejì ni pé lèmọ́ọ̀dà jí kí ló dé kí la wá ṣe níbí báyìí ẹ bí àwọn ọmọ ìlérè ẹni wọ́n ti wá sáyé nìsín ẹni kí ni kókó tán wá sí gan láyé wọn ò bí wọn dá kan rí dáhùn bó wọn ti dáhùn rẹ̀ àwa mùsùlùmí nìkan la lè dáhùn rẹ̀ ìdáhùn rẹ̀ ti wà nù kúránì ìwà rẹ̀ gẹ̀dẹ̀ ó di ìbéèrè méjì àbí ẹ máa kọ́lẹ̀ báyọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìbéèrè kẹta ìlà àyìnà màsírù ìǹsàn yàní ìlà àyìnà nàsírù tàbá wa kù láyé tán ṣe gbogbo àgbà pé a kù àbí kò sẹ́ni gàgà tó takò yẹn pé a kù tàbá kú tán Aina masiru na ibola là ń lọ <laughs> ẹ bi àwọn ọmọ iléèrè ẹ níbo là ń lọ tá a bá kú tán àìmọ̀dáhùn rẹ̀ ló jẹ́ ká máa sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ kò sáàjínde kò sálìkàmà kò síná kò sálìjánà torí pé kò síbi tá ti fẹ́ rí èsì yẹn kò síbi tá ti fẹ́ rí ó dàrú mọ́ ọmọ ìdẹ́yìn lójú gan jìdán torí pé làákàyè ọmọ ìdẹ́yìn ò gbé àyàfi ká rí ẹni tó dá wa òun yóò sọ fún wa èpè bọ́lá ti wá kí ló kí la wá ṣe ibo là ń lọ ìbéèrè mẹ́ta tó le fún àwọn kèfèrí láti dáhùn ni gbogbo ẹni tí ó bá ti gba Quran gbọ́ tí ó gba hadith anabi gbọ́ kò tó bẹ́ẹ̀ láti dáhùn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣé kí n tún sọ àbí ìbéèrè alákọ̀ọ́kọ́ hmm? òun ni wípé min aina jina ibo la ti wá ibo la tẹ́lẹ̀ tá a ti wá sí bíbà tá a ti wá sílé ayé. ìbéèrè kejì limadha ji'na kí ló dé kí la wá ṣe láyé kí ni purpose tá a fi wá sáyé gan. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìlà àyìnà nasir tá a bá kú láyé tán tá a sọ pé lágbájá ti kú ó ti lọ kinní kan yẹn ibo là ń lọ kò sí ẹni tó lè dáhùn sẹ́yìn kódà ìbéèrè kan tó ń bẹ tó jẹ́lẹ̀ kẹrin tí n tó fi kàn maada ba'dal maut kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú kò sẹ́ni tó lè dáhùn rẹ̀ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ bi àwọn ọmọ eléńjẹlé àwọn bàbá wọn tán ti lọ wọn rí dáhùn bó làwọn eléyìí sì wá rí dáhùn wọn ò rí dáhùn Quran ti yanjú gbẹ fún wa hadith anabi ti yanjú gbẹ fún wa ó ní mo fi ń pe àwọn ọmọ yìí pé kùránì tẹ́ ń kàn yìí tẹ́ ń sọ pé ìwé àlọ́ òkọ́ yìí tẹ́ ẹ̀ ní ìsọnù ló wà ń yìí tẹ́ ẹ̀ mú oríṣiríṣi àyà wá tẹ́ ń tu wù yín tẹ́ ń dorí tẹ́ ń dẹsẹ̀ yìí òun ló fa pírọ́blẹ́mù fún yín tẹ́ fi sọnù torí pé ìbẹ̀lẹ̀ ti rí mànà? ìbẹ̀lẹ̀ ti rí mànà? ok ẹ já lọ sínú àyà koran sìn ẹ má wo fa inna khalaqnakum àlọ́ lèmi àlọ́ òní mo dá yín ibo lòun ti dá wa min turabin òun dá wa láti inú yẹ̀pẹ̀ ta ni ń bá wí ó ń bá nàbí àdámà wí torí pé ànàbí àdámà alayhi salatu wassalam yẹ̀pẹ̀ làlá ò fi dá ó ń sọ bí tá a ti wá nìyẹn o àlọ́ òní thumma lẹ́yìn ìgbà yẹn ẹ̀yin àrọ́mọdọ́mọ rẹ̀ yẹn àwa ibo lòun ti dá wa àlọ́ òní thumma min nutfa mo dẹ́yìn láti bí àtọ̀ tẹ̀tìrìsẹ́ thumma min alaqa lẹ́yìn ìgbà yẹn mo sọ àtọ̀ yẹn di ẹ̀jẹ̀ dídì bá a ṣe ń transform nìyẹn o thumma min mudghatin mukhallaqa wa ghayri mukhallaqa lẹ́yìn ìgbà yẹn ẹ̀jẹ̀ dídì yẹn mo wá sọ di ẹran ẹran mo sọ di ẹran tó jẹ́ dánpẹ̀ ní mudgọ ni pé ẹran tí ò ju nǹkan tí yẹn lè jù sẹ́nu lọ báyìí kékeré èkìrí ẹran kan mo wá sọ di mukhallaqa èmi ń bẹ tí màá fi dẹ́dà èmi ń bẹ wàgọ́ yìí rí mukhallaqa èmi ń bẹ màá wéṣìtì ẹni mi níjó di ẹ̀dá ó ń ṣẹlẹ̀ sáwọn obìnrin náà obìnrin mi ò lóyún báyìí gbà tó bá yẹ wọ́n ní oyún ti wálẹ̀ àlọ́ ò fẹ́ kí ìyẹn di ẹ̀dá ń tiẹ̀ ni àìmọye obìnrin táwọn bá sùn táwọn súnmọ́ tí ò ní doyún àtọ̀ yẹn àlọ́ ò fẹ́ kó di ẹ̀dá ń tiẹ̀ ni àlọ́ ni mukhallaqa èmi ń bẹ nínú àtọ̀ yẹn tí màá jẹ́ ó di ẹ̀dá wàgọ́ yìí ni mo kọ́ làkọ̀ èmi ń bẹ tó bá wù mí àlọ́ ò mi ní jẹ́ kó di ẹ̀dá. ìkànnì ẹ̀ ẹ padà sínú àyà mi nínú suratul insan alo ni hal ata ala al insan hinun mina dahar lam yakun shay'an madkura alo ni ìgbà kan ti wà fẹ́yìn ọmọ èdè yẹn ó ń sọ fún wa báyìí ìgbà kan ti wà fẹ́yìn ọmọ èdè yẹn o lam yakun shay'an madkura nígbà náà lọ́hùn-ún kò sí ẹni tó tiẹ̀ lè mention yẹn ẹ̀ tiẹ̀ jẹ́ ẹni tí ń gbà náà ìgbà tẹ́ ẹ wá wà ń gbà yẹn àlọ́ wa ní lẹ́yìn ìgbà náà inna khalaqnal insana min mo wá dá yín láti bí àtọ̀ irú àtọ̀ o nutfatin amshajin nabitali àtọ̀ tí mo dà pọ̀ tí mo dá takọ àti tabo papọ̀ àlọ́ ò padà sọ fún ẹ tátọ̀ yẹn ti ń wá màá kà ń sìn àtọ̀ ọkùnrin àtọ̀ obìnrin òun ó dà papọ̀ nígbà tó òun á dà papọ̀ tán ẹ máa gbọ́ nǹkan o alọ́ ní fàjà alinahu mo wá sí ọmọ èdè yẹn ní ẹni tí ń padà gbọ́ òun náà lè gbọ́rọ̀ sami'an ó ń gbọ́rọ̀ basiran ó ń rìnà alọ́ mo dọ́mọ èdè yẹn bẹ́ẹ̀. nínú sọ́ọ̀tù tá a máa ń mímà kólíkà kí ọmọ èdè èèyàn wo ibi tí mo ti dá ọ tèmi olúwa rẹ ti dá ọ ẹ má gbọ́ o alọ́ ni kólíkà mímà ń dá àfikọ́ mo dá ọmọ èdè èèyàn láti ibi àtọ̀ tó yẹ pé tó bá ń bọ̀ lára ọkùnrin yóò mọ tira wọn tí ó mọ púṣì ara wọn ni tí ó bá fẹ́ jáde lára rẹ̀ alọ́ ni àtọ̀ yìí yakhruju min bayni sulbi wat tara'ib àtọ̀ yìí máa ń jáde láti bi bàárà di ọkùnrin níbi táwọtọ tiwantiwa mọ wa wàtàrọ àti bí igbá àyà obìnrin ibẹ̀ yẹn ó ti wá tí méjèèjì ó papọ̀ tí ó di ọmọ tálọ bá fẹ́ sọ́dọ̀ mọ alọ ni tí n bá wá ṣe báyìí tán tí mo fi dọmọ èdè yẹn tán innahu ala roj'ihi laqadir mo tún lágbára láti dá padà tó bá kú tán kí n tún fẹ̀mí sí lára padà ibi tọmọ èdè yẹn ti wá nù ọ̀rọ̀ tí mo dọ aṣọ wẹ́rẹ́ yìí tí mo ka àyà Quran yìí àyà mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà yẹn ti ń sọ ibi tá a ti wá ká tó di ọ ìdá báyìí káwọn ọmọ yìí náà sọ ibi táwọn ti wá àbí láwà ṣe kẹ́ẹ̀dẹ̀ mú ẹ̀rí ẹ̀ wá fún wa ibi tẹ́ ẹ ti rí Quran ni ó sọ ibi tá a ti wá ìbéèrè àkọ́kọ́ ni mo ti dáhùn yẹn o ọjọ́ ti lọ insha Allah ta'ala kálọ̀ kó sọ ẹ̀mí wa di ọ̀la màá wá dáhùn méjèèjì a sì ń lọ sórí pé sọmọdé yẹn lẹ́sìn àbí ò lẹ́sìn o mo sì ń lọ síbẹ̀ o mò ń jẹ mọ́ṣá àwọn eléte etí díẹ̀díẹ̀ ni o kálọ̀ kó fún mi ń gbà láàyè kó fún mi lálàáfíà ara kó fún gbogbo wa náà ní àlàáfíà ara á pàdé lọ́la inshàlá ta'ala subhanaka bihamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fi rán wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo òbí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́ ẹlẹ́gbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúnláre láòyè road five mọ́sífàlà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji Telephone zero eight zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.